إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة ní وبركاته. tí a ń a wà níbi ìtàn ànábì Musa àrísọ́látọ̀ sẹ́lá pẹ̀lú alẹ́kọ́bì tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó jò yí Musa ikú mọ̀kán lẹ ní ọ̀dọ̀ rẹ̀ tó jù ti ànábì Musa lọ kama qalahu Ibn Kathir rahimahullahu ta'ala Ibn Kathir láti lọ sí ọ̀dọ̀ rẹ̀ torí ìtọ́lọ́run fi ròyìn rẹ̀ yìí ìmọ̀ni òun náà abẹ́ǹbẹ́ nínú àwọn tí yóò tún rí náà fún ìmọ̀ rẹ̀ ó jẹ́ pé ìmọ̀ tó ga jù ìhun náà ni ìmọ̀ ìgbàgbọ́ ìmọ̀ rìsáàlá èyí tí ọlọ́run bàbá sáánà tààlà ti náà níbi Musa nínú ìgbàgbọ́ sí ọlọ́run ọba ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí nínú òfin ẹ̀sìn èyí tí ọmọ máa fi sin ọlọ́run ọba eléyìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti fi ma ànábì Musa alayhi salatu wassalam tó wọ́n àti bẹ́ẹ̀ tó ṣe gúrò pé mọ̀kan bẹ ní ọ̀dọ̀ Khadir ó tún lọ sí ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n lọ sí Majma' al-Bahrain ibi tí omi ti pàdé níbi ẹgbẹ́ àpáta tí anẹ́bí Musa alayhi salatu wa salam tí ó ti sálámà sí Khadir gẹ́gẹ́ bẹnu riwaya Bukhari tí Khadir onídẹ̀ dáhùn débi pé èyí tí ń bẹ nínú al tí ń bẹ musa ojokoye khadir pé fa ipe alatẹ́rẹ ọkà alatọ̀ alimani ni ma alimta rushda iṣẹ́ wa fi mọ̀ ní nǹkan tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala inú kan tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi mọ̀ bẹ́ẹ̀ ni khadir ó bá gbádìún nǹkan tí ń bẹ lọ́dọ̀ tí ẹ yàtọ̀ sí ti bẹ lọ́dọ̀ mi nínú ma ó di eléyìí kọ̀rọ̀rùn bẹ́ẹ̀ náà ni Musa ó jẹ́ kí ó yé kọ́bẹ̀ wípé ni Allah a wá sọ àgbíkọ́ àwọn ọjọ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n wà nínú ọwọ́ ọkọ̀ ojú omi lọ́fẹ̀ẹ́ gẹ́dúdé nínú ríwáyà bọ̀fọ́dí tàbí ká ẹyẹ kan ó tẹnu bomi ó dẹ̀ fàyọ jáde kọ́zírò fa ìmọ̀yọ fún látara rẹ̀ pé ìmọ̀ ọlọ́run ọba sí mèmí àti ìrẹ́ àníbì Musa gbogbo àwọn ọmọ ẹ̀dá yòókù ìmọ̀ èmi àti ẹ̀dà bíi àti àwọn ìmọ̀ àwọn ìdáyókù dà gẹ́gẹ́ bí dédé omi tí ẹyẹ ẹ̀yẹ fẹnu gbé kù lára omi ńlá òkun eléyìí òun ni nǹkan tí Qadir tí ó sọ fún Ànábì Mùsá lẹ́yìn ìgbà yẹn ló bá fa ọ̀kan náà àwọn pákó ọkọ̀ ojú omi ó fàyọ̀ eléyìí a ti ṣàlàyé Ibn Abbas bí ṣe máa ń káyà yẹn èyí tí ó wà níbẹ̀ àṣàlàyé lórí àwọn ọ̀rọ̀ yẹn a nílè padà síbẹ̀ ma náà a wà tẹ̀síwájú ìgbà tó challenge ẹ̀ lórí pé a akhraqtaha litughriqa alaha laqad ji'ta shay'an imra nǹkan tó ṣe yìí a ó ti mú àwọn àlámọ̀rí ńlá ó ti mú wá pẹ̀lú pé ó fa pápọ̀ ọkọ̀ ojú omi ọfáyọ sí káwọn tí ń bẹ̀ ń bẹ̀ tí ń gbé alọ́fẹ́ olè tẹ̀rí ní bẹ́ẹ̀ ni àníbì Khadir ó sọ fún pé qala lam aqul laka innaka ibi ni a ní àná ìpé ẹ̀kọ́ ni ọmọ akẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ àtolùkọ́ lára olùkọ́ ìtọ́já níbi Musa alayhi salatu wassalam àti akọni níbi báyìí tó ń jẹ́ Khadir ìpé bẹ́yẹn bá ti lè wólè tó yọ́rọ̀ rẹ̀ rà fún ìmà bákan náà yóò lo ẹ̀kọ́ pẹ̀lú ẹni tí ó bá fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ bákan náà yóò tún ní ẹ̀mí ìṣe láti lè fi máa kojú gbogbo àwọn ìṣòro tó bá ń rí lójú ọ̀nà mà eléyìí àtàwọn nǹkan mí àti sọ síwájú adẹ̀sàlàyé pé ẹni tó bá fẹ́ kọ́ni náà yóò ṣe faradà lórí àṣìṣe tí súdẹ́ntì bá ní eléyìí nínú àwọn kan táwọn onímọ̀ fàyọ ni lénìí àtẹ̀síwájú níbi tí Allah subhanahu wa ta'ala ti ti ń sọ fún wa lẹ́yìn tí a kàyí tí Ànábì Mùsá ti ń sọ pé qala la tu'akhidhni bima nasitu wa la turhiqni min amri usra قال لا تؤاخذني بما tí a ti máa kọ́ ẹ̀kọ́ ní ní níbi tí anábì Musa alayhi salatu wassalam tí ó ti sọ̀rọ̀ òun ni ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèní bẹ́ẹ̀ náà ni òun náà ni yóò parí rẹ̀ ní àìkí anábì Musa alayhi salatu wassalam títí ń sọ fún Khidir wípé la tu'akhidhni bima nasit ولا ترهكني من امر عسرا قال لا تؤاخذني بما ولا ترهقني من امر عسرا ó sọ fún Khadir ìpé la tu'akhidhni má ṣe mú àì bí sábàbí lè áhàjíkà ní síyánà pẹ̀lú pé mo kàn gbàgbé ṣe àfi àdéhùn tí mo bọ́ ṣe ìpé àwà bá mi ló ní sùúrù wà láàáfì láka àmọ̀rọ̀ ìdẹ̀ ní yapa àṣẹ tí ìrẹ kọ́dìr tó mú wá mi ní yapa ẹ̀ tó bá ti ń pa mílá ṣe tẹ́lé àmọ́ wá torí ìgbàgbé tó gbé mi mo ti gbàgbé tó mo ti sàdéhùn mọ́ torí ìgbàgbé mọ́ wà fi ìyà jẹ mí lórí ẹ̀ mọ́ lè mọ́ mi débi pé ó fúnlẹ̀ mọ́ mi ìfíwá nílé bọ́rin mọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ eléyìí ni nǹkan tó sọ tó sọ pé qala la tu'akhidhni bima nasitu wa la turhiqni min amri usra qala la tu'akhidhni bima nasitu wa la turhiqni ní abala eléyìí wọ́n á ń sàlàyé fún wa gbogbo àwátafẹ́ máa bá àwọn èèyàn lò àti àwọn tí a fẹ́ kọ́ bẹ̀rẹ̀ lórí student ni a fẹ́ kọ́lẹ́kọ́ àwọn fámílì wa ni a fẹ́ mú ẹ́n ìtanijí wá fún student a fẹ́ fún ní ọ̀nà ìgbà tí ó fi lo ayé a fẹ́ gáìdì ẹ̀ wọ́n sọ fún wa pé ká lo ẹ̀kọ́ èyí tí àníbì Musa ń béèrè fún lọ́dọ̀ Khadir tánibí ma fún sọ̀lá sọ́lá وني لنجعل منهجنا في معاملاتنا نعم لنجعل منهجنا في معاملاتنا àwọn ìbálòta àwọn ìlànà wa ká gbé ìlànà wa níbi àwọn ìbálò wa tàbámọ́fẹ́ ti bá àwọn èèyàn lò wàtẹ̀rìbí yàtì náà lè ó sáré náà àti àwọn ẹbí wa ọmọ ni ìyàwó ni àbúrò ni àwọn ẹbí wa tàbẹ́ pè sáké ni wàtàójíhìná lítòláàbìnà àbáfẹ́ alábáláńtà kọ́ nínú ọ̀rọ̀ yìí ni pé inú tí annabi yul murabbi nabiyina muhammadin sallallahu alaihi wasallam annabi wa muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú sọ fún wa pé bashiru wa la tunfiru wa yassiru wa la tu'assiru pé ẹ má fáwọn èèyàn ní ròdùnú ẹ má ẹ má lé àwọn èèyàn kò níbi dáadáa fara ni wọ́n ó ní pé àwọn tí a bá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ a ní fúnlẹ̀ mọ́ wọn tó pé ẹ̀dọ́kọ̀ ti bí i la ardu wà máa rọ́bù bàjì títí ilẹ̀ ó fi wá lè mọ́ wọn ẹ̀yìn ó fún wọn ní àwọn ìrọ̀rùn tí àwọn ọmọ ẹgbẹ́ àwọn rírọ̀rùn àwọn dẹ̀ ní ẹ̀sà a pè wọn sákèsí ẹ̀kọ́ tá bá fẹ́ kọ́ wọn a yọ àǹfààní rẹ̀ jáde a ìfẹ́ta ń tọ́ yí sọ́nà àǹfààní rẹ̀ ní aburú tí ń bẹ́ bí tẹ́ ń lọ ní àtẹ́bá ṣe báyẹ̀ yìí náà ní olóore fún àìgbọ́ kò sẹ́ni àwọn ọ̀nà yìí ni a gbé àwọn ẹ̀kọ́ ìgbà gẹ́gẹ́ bí ànábì Musa alayhi salatu wassalam tí wọ́n lọ́dọ̀ Khadiru pé qala la tu'akhidhni bima nasit wala turhikni min amri usra qala la tu'akhidhni bima àwọn ẹni dáadáa ni ẹni rí ọbẹ̀rẹ̀ ọkọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni rí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti fi mọ̀ àwọn méjèèjì lè tó tó wọ́n lò nígbèsí ayé wọn àmá láti lè kọ́ àtà ń bọ̀ lẹ́yìn ẹ́n kátó kẹ́kọ̀ọ́ látara ìbálò tí wọ́n bára wọn lò láti kọ́ni lẹ́kọ̀ọ́ ni àbí láti eléyìí dáadáa ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn ẹ̀kọ́ olóye bí i lọ́lọ́ọ̀bà fẹ́ kí àtàrà rẹ̀ ma wọ́n tún sẹ́mí ní méjì bí wọ́n ṣe wà láyé yìí tí wọ́n sọ̀kalẹ̀ níbi ọkọ̀ ojú omi òun ni wọ́n tún gbàbùmí lọ فانطلق حتى إذا لقي غلاما فقتله فانطلق lọ lẹ́yìn ìgbà wọn sọ̀kalẹ̀ níbi omi yìí ẹ̀yìn wọ́n rìn lọ yẹmṣìyà ní alá sáàhẹ̀ etí omi ẹ̀ náà tún tọ́ lọ bẹ́ẹ̀ làwọn méjèèjì pàdé ìdàlàkí àgùlẹ́ mẹ́rin wọ́n pàdé ara tẹ̀síìrì gbé pé yẹ́lẹ̀ àmá ọgbẹ̀ ìmẹ́rin ó ń ṣeré pẹ̀lú àwọn ọmọdé mi Al-Qadir ẹ́ fàkọ̀tàlà ọba pa torí pé ń bẹ nínú ẹgbàwà hadith tí àlàyé dẹ̀ ń bọ̀ wá lórí èsì tí Khadiru náà padà ń fọ̀ pé ọmọdé yìí kèfèrí ni nínú ọmọ ọlọ́run náà ni ó yà òkí ni ó yà tó bá dàgbà àwọn òbí rẹ̀ yìí mọ̀mí ní òdodo làwọn ìmọ̀ ọlọ́run ọba títí ń bẹ pẹ̀lú kọ́dìrì yìí pé ọlọ́run fẹ́ kẹ́ àwọn òbí rẹ̀ méjèèjì pẹ̀lú èmì àmì eléyìí ọkọ̀kọ́ lọ náà yẹ́bí ti bẹ̀rẹ̀ ọlọ́run ó ti fi mọ̀ kọ́dìrì Khadir ní ọlọ́run lọ ránṣẹ́ sí wọn ti fi mọ̀ ẹgbẹ́ yá yẹnjú eléyìí ni Musa bó ṣe ṣe tí ma yẹn ò sí pẹ̀lú Musa Musa ń sọ pé àkọ̀tà tanafsan yìí náà ọ̀rẹ́ àkọ̀tà tanafsan زكية لغير نفس لقد جئت شيئا نكرا bẹ́ẹ̀ ni Musa ń sọ fún Khadir wípé àà ó ń sa ẹ̀mí zekiyaten àìtọ́ ìrọ̀ ẹ̀mí tí ó dáràn kètí ìtàgbàbì ní kí yóò sẹ̀ a ní tó mú àyí alámọ̀rí tí ó dá ni ó a ó sì tí ó dá à ó sáburú ní pé a lè rí inú tí ń bẹ nílò wa nínú màá tàbárí aburú àfi ká sọ pá aburú ni aburú olókọ méjì aburú náà lápè ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wa náà láti dájọ́ èyí tí ń bẹ lọ́dọ̀ Musa á ara rẹ̀ ògbá àti dákẹ́ lórí ẹ̀ sọ so ìdí eléyìí ni student náà tún máa mọ̀ tí ò yé nígbà tí ò bá dákẹ́ ẹlòmíì eh, èrò gbónú ní ó bá yá báyìí ni lọ́lọ́ ti forí jì àwọn àfáà ẹni bóyá àwọn àfáà ti ní tí wọ́n fẹ́ fi túbá ní ẹ̀yìn bóyá yẹn tẹ̀lé mọ́ dáràn ní àwọn nǹkan tí ò bọ́ sí ìtọ́lọ́wọ̀n sọ tí ò sọ ìgbà wákàtà kalẹ̀ lérí ẹ̀ ń tẹ́lú mi ọmọ fi lo ìgbésí ayé rẹ̀ ní eléyìí dẹ̀ burú gan bẹ́ẹ̀ ni àwọn onímímọ̀ pẹ̀lú ìrìn àjò àníbì Musa débi ó dé yìí wọ́n fa àwọn ẹ̀kọ́ kan yọ wọ́n ní ìsìbábù kọ́ ní khadim al-insani zakiyan fọ́tọ̀nà wọ́n ní ẹni ó bá fẹ́ tẹ̀lé ni tó fẹ́ ṣe bọ̀ yìí sí ni àbí ẹ̀dẹ̀ fẹ́ mẹ́ni tí èyí ó mú lọ́mọ ọ̀dọ̀ ni àbí tí àjọ máa ṣe ni àbí tí ó máa rìnyàn lọ́dọ̀ abala kan ni ọgbọ̀rọ̀ jẹ́ ni tí ó gbọ́n ẹ́n tí ó dẹ̀ mọ̀ tún yàtọ̀ fún sí tí ó gbọ́n lójú gbọ́n lẹ́yìn tí èsì ẹni ọ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ́n tí wọ́n yàn jọ lọ síbi kan pẹ̀lú ẹni tí ó padà sọ ní di ẹni tí ó jẹ gbèsè àbí tí ó sọ ní di ẹni tí ó padà dáràn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹni tí ẹ̀bá fẹ́ mú ní ọ̀rẹ́ ọmọ ọ̀dọ̀ tí èyàn jọ fẹ́ ṣe jọ ṣe ìrìn àjò àbí fẹ́ jọ ṣe ìgbésẹ̀ kan ní ọgbọ̀rọ̀ já sí pé ọmọ tí ó gbọ́n ni bákanáà annalma'únata dánzìlò alàlàábíà wọ́n ní ìrànlọ́wọ́ a máa bẹ̀rú pẹ̀lú ìdíyàn tó náà bá fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba وأن المواقف tó bá yọ pé tọ́lọ́run lèyàn bá ṣe ìrànlọ́wọ́ ọlọ́run máa báyàn níbi orú nǹkan báyàn orú nǹkan tí ewa báyàn níbi nǹkan ní ẹwà níbi Musa alẹ́ sọ́lọ́tọ̀ sẹ̀lẹ̀m tọ́lọ́run tó fẹ́ ṣe ní ìrànlọ́wọ́ ọlọ́run bá bá lè tẹ́ pé irú rẹ̀ sọ̀rọ̀ nínú ìgbésí ayé rẹ̀ náà ẹ̀rọ nínú àwọn nǹkan tá a kọ́ ní gbogbo àwọn tá a ti kà nínú tàn yìí àtàdùn àlìmáàlè tí ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn onímọ̀ àwọn olùkọ́ni ẹni ó kọ́ ni ó jẹ́ ni tí ó jù ni lọ ni ẹ̀yìn asúnmọ́ra ẹlẹ́gbẹ́ ni ẹ̀kọ́ra tó jù lọ àtàdùn àlìmáàlè tí ọmọ akẹ́kọ̀ọ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó mẹ́kọ̀ọ́ dání òun ni ọmọ akẹ́kọ̀ọ́ máa sọ pẹ̀lú olùkọ́ rẹ̀ náà pàṣẹ ẹni pé àníbì Mùsá alẹ́ sọ́lọ́tọ̀ sàlám ìwọ́n alọ́dọ̀ Khadir pé látọ̀ akéde bí mẹ́rin àti ìtí mo ṣe mi ṣèkìlẹ̀ àti ìtí mo gbàgbélé lérí àà wọ́n fi yẹ jẹ̀míyà wọ́n ní anìsíyàn láyà kàtàdì ní àkàrà àyè nítorí tí ẹ̀ bá lóhun gbàgbé àbọ̀ gbàgbé ṣe nǹkan àyè mú lórí ẹ̀ àyè bá wí lórí ẹ̀ náà pé ó gbọ́nú abẹ́ pé alà àti bí ó ti dàgbà ọwà lọ ọgbọ́n lọ mọ́ tó ń ṣe ni ọwọ́ abẹ́ kọ̀wọ́ kọ̀wọ́ bẹ̀yẹn lọ bẹ́ẹ̀ ni ìdájọ́ ohun ìgbé ìdájọ́ lérí ẹni bá gbàgbé ẹni pé tí fi dérí àwẹ̀ tá ń gbà gan nígbà Muhammad sallallahu ni wà man akala aw shariba nasiyan tí èyàn bá gbàwẹ̀ lọ́wọ́ tó bá gbàgbé jẹun àbọ́ bá gbàgbé mú mi kọmọ yẹn torí náà ẹni bá gbàgbé sí fún èèmù Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ìrẹ́ ọlọ́wọ́n bá má ṣe gbá wa mú pẹ̀lú tàbá fi ìgbàgbé ṣe àbábá fi àṣìṣe ṣe eléyìí nínú kan tí òjíṣẹ́lá Muhammad sallallahu wọ́n ti gbé kò fún jọ yìí fún oníjẹ ìjọ yìí yà pẹ̀lú tó bá fi gbàgbé ṣe àbẹ́bá abásìṣe àbẹ́bá jẹun pálé lórí àwọn nǹkan yìí wọ́n máa ń pè ní àzá àwọn excuse káyé fi gbé ìdájọ́ léyàn lérí pẹ̀lú tó bá ṣe pẹ̀lú ẹ̀ tí bá fi gbàgbé ṣe àìgbédájọ́ léyàn lórí ẹ̀ẹ́n tí ó bá jẹ́ ń pa ṣe àìgbédájọ́ lérí ẹni tẹ́ bá jẹ́ ń pa ṣe nǹkan aburú àìgbédájọ́ aburú yẹn lè lórí ẹni bá sì ṣe bóyá pẹ̀lú mọ̀ ló fi ṣiṣẹ́ ní àbíyá ìmọ̀ kan ló fi ṣiṣẹ́ ní àìgbédàjọ́ lé lórí lórí ẹ̀ so nínú àwọn àzá èyí tí ẹni bá sàdìṣe tí wọ́n máa ń fi fún ní àwọn excuse òun ni àwọn eléyìí wà náà wà wọ́n ni onímímọ̀ a máa kọ́ ìmọ̀ èyí tí ò bá jìndù ń bẹ̀ níjọ́ mi èyàn máa ń lọ kọ́ lọ́dọ̀ ẹni tó yẹ pé ó ti mọ̀ ń pẹ̀ o ní pé o lè mọ̀ ìmọ̀ kan bóyá mọ̀ ṣẹ̀ríà àbóyá àwọn abala ìmọ̀ mọ́tòrí pé ìmọ̀kan sí bẹ lọ́dọ̀ rẹ àbáwọn yẹn ti gbọ́ láàfà wọ́n ti gbọ́ ní olùmọ̀ kó wá torí rẹ̀ ní láti pa àti pàkọ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n nímọ̀ yẹn ti a oléyọ̀bà mú láìlé ní ẹ̀mẹ́ nínú àwọn onímọ̀ lágbàáyé tó yẹ pé wọ́n jìdò ẹlòmíì ó jìdò lórí usulul fiqh ẹlòmíì ó jìdò nínú ilmu so ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn èèyàn máa ń tàti ìlú lágbàáyé lọ sọ́dọ̀ wọn a nínú àwọn ulama wa lágbàáyé lé ní ọlọ́mbà kọjọ wa ti àdíkún dáadáa wọn níbẹ̀ nínú wọn tó yẹ pé ilmu qira'ati níbẹ̀ lọ́dọ̀ ẹlòmíì bí ìmọ̀ ti dé sérí afẹ́fẹ́ náà èyí tọ́nà yí bá jìnà tẹ láǹfààní àti wá máa kọ́ láwọn sẹmínà oríṣiríṣi àfẹ́ni tí ó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ló kù báyìí sẹmínà mi ń bẹ èdè ni omi ń bẹ ọ̀sẹ̀ kan ni omi ọlọ́dún kan ni diploma wà tó yẹ pé látorí íńtánẹ́ẹ̀tì ni التعلم عن البعد الدراسة عن البعد tó yẹ pé àwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ ní online rẹpẹtẹ tí wọ́n dẹ̀ ma diploma wà baccalaureate wà masters wà tó lè study doctoral wà tó lè study so tó nǹkan tó bá fẹ́ dà lẹ́gbẹ̀ẹ́ sí ayé rẹ̀ kò fẹ́ fẹ́ síùsì mọ́ láti má kẹ́kọ̀ọ́ mọ́ láyé lè ní àbí ọlọ́wọ́n bá ìmọ̀ náà fọ́lọ́wọ́n bá kọjọ kí ó ṣe lérọ̀rùn fún wa láti lè wá fọ́lọ́wọ́n kọ́ wá jogún mọ̀ náà fún wa kọ́ wá jẹ́ ó sàǹfàní fún wa kó jáde sàǹfàní fún mà òun náà ni pé ẹni ó bá ti nímọ̀ ń pa nǹkan wọ́n ti gbọ́ láàfá onímọ̀ ń pa ilé onímọ̀ ń pa tọ̀hún nǹkan kan wá ń bẹ tó sàfẹ́kù rẹ̀ tó wọ́n náà mọ̀ pé ó ní bó ṣe mọ́ bẹ́ẹ̀ ìgbàláyè ń bẹ fún ọ láti tún kẹ́kọ̀ọ́ ń bẹ ẹ wò àníbì Musa bó ṣe jìndò nínú mọ̀ ẹ̀sìn ìmọ̀kílọ̀ ọlọ́run wí ọlọ́run sọ tírà kalẹ̀ fún in tó lò táwọn èèyàn lò yẹn àwọn àníbì ọlọ́run bá tún lò tí ọlọ́run tún sọ kalẹ̀ fún lẹ́yìn ikú ẹ̀gẹ́sẹ̀ tí wọ́n àti bó ṣe tó yìí ó tún lọ kọ́ ẹ̀kọ́ sí i nígbàtí ó gúrò nípa pé nìkan tó nímọ̀ kan jù òun lọ ilé ìyá kọ látara ìgbésí ànábì Musa alayhi salam wa in kana dunahu fil ilmi kọ́dà kọjọ́ pé ẹni tá tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ yìí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ bọ́yá ẹni tí ó jìndò nínú mìírọ́sù yìí òun ò ní masters lọ kò ní dòktórọ̀ lọ ìwọ ni professor ni ọ àmọ́ ọmọ mìírọ́sù ọkọ̀ ni kódà kẹni ìyẹn òyẹ́ tún ní pò jùlọ rẹpẹtẹ a eléyìí kódà kò gbálẹ̀ ẹ̀kọ́ kankan ọjá tójú kúrò lọ jálásà àwọn afá lọ ó dẹ̀ máa àmọ́wọ tànìwí jami'in ni ọ ó gbé ipò tó dàrájá ó gbé síbì kaná sórí bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí ni a rí látọ̀dọ̀ Musa àti al èyí ọlọ́ba eléyìí fún gbogbo àwa tí a lè ti dé ń sọ ilé nì ká padà débẹ̀ lọ́la ká má wò pé ẹ̀wù kan bẹ lọ́rùn wa àwà sọ́ra wa kalẹ̀ fẹ́ nìyí kàkàbẹ́ a máa lọ lọ tòdótòdó a máa yí ma lọ ní no ìmẹ̀sùn rí báhùn èyàn gbọ́dọ̀ wà lórí ibi tó clear àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala ìmòdúdó náà kọlọ́bà kọjọ kò ṣe nírọ̀ fún wa náà ìdọ́fàtàlà ilmi wọn wẹ́bí ah, ìmọ̀ ní adìsọ́síwájú náà tẹ́lẹ̀ ìdé ìmà ìní ìmà ọlọ́lọ́run ọba ni ó yẹ kí a fi rìnlẹ̀ fọ́lọ́run bá pé ọlọ́lọ́run ni ọlọ́run ọba ni dáadìka fọ́gbọ́lọ́yìn sí ìmọ̀ ẹ̀ṣà àátọ́ a máa fi sí lọ́wọ́ ọba adẹ́mà fi dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala naam lábẹ́bẹ́ bá níbi Musa alayhi salatu wassalam بزين صوني بي لا تؤخذني بما نسيت ولا ترهقني من عمري أسرى قال ولا أمني ما جئني ولا أمني من عبد فانطلق Ànábì Mùsá alayhi salatu wa salam ó sọ nípa pé má ṣe gbámimú pẹ̀lú tí mo bá fi gbàgbé ṣe àtìyànjú yẹn bákan náà wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ wọ́n lọ ó tún bọ́ ọmọ kan ló fi ṣe pupa àti sàlàyé ìdí eléyìí náà wípé kọ́bìrù pa ní pẹ̀lú mọ́ ọlọ́ọ̀bá tó fi máa àtàṣì àtọ̀dọ̀ ọlọ́run ọba pé ọmọ yìí ò yọ ìyàwó yóò tó yá àwọn obìnrin yàkúyà so ọlọ́run dẹ̀ gba dáadáa ó gbèrò dáadáa pẹ̀lú àwọn òbí ẹ̀ ló fi ní pípò ti pupa ìmẹ̀ yóò sí pẹ̀lú ànẹ́bì Musa ànẹ́bì Musa tó wọn àti bó ṣe sàdéhùn tó wọn àti bó ṣe tún gbà bó ṣe tún gbádéhùn ṣe lọ́dọ̀ pé àkọ̀ọ̀ká ìsànẹ́fẹ́ǹsẹ̀ fi yẹ káńdẹ̀wọ́ ìrìn náà sí ẹ̀mí tí èti dàgbà bí nílé pé yóò dẹ́sẹ̀ bí ní kú nǹkan tẹ̀ wá pààyàn àà ó pa lákọ̀dì jíta ṣe ẹnùfọ̀rọ̀ à tó ṣe yìí ọ̀rán láni ilé ìgá náà wọ́n nínú ta tú ni kí o tètè máa ìyára salámpá tètè láti lọ so dudu kéyàn lájú òdòdó mẹ́lẹ̀ ta ẹ́ wọ̀náhìá nínú nǹkan wọ́n ni àti ìkọ ìbàjẹ́ ní sídìkìlì ìmẹ́ nínú òdòdó gbàgbọ́ ni wọ́n ni àti ìdí ẹ̀mímọ́ ọlọ́run bá lásán ara kọ́ọ̀sọ̀ especially tó bá di bí ọ̀rọ̀ à ń tẹ ìjẹ tí ó lẹ́tọ̀ sílẹ̀ láàrin tó gbòdè kan lọ́dọ̀ tí wà lẹ́nì àwọn oríṣìíríṣìí àwọn jàgùdà tí wọ́n ń pèrà wọn ní ẹlẹ́sìn tí wọ́n tún fi ra wọn ti fi ẹ̀sìn Islam ẹ̀sìn tó ẹ̀sìn Islam tó ẹ̀pẹ́ bàrí ò minimum wà mímọ̀ yà àmàlùn ẹ̀sìn ọ̀rọ̀ wọn àti tí wọ́n ń ṣe ìsìláàmù dá sí ìsìláàmù gbétò bá ń kalẹ̀ ìsìláàmù iṣẹ́ sí ẹ̀sìn ẹ̀sìn pàyàn bulman ní títàbù sí wàkìyànàn wàfàsádàn ẹ̀sìn ìsìláàmù ti wà ó mú ibọ́kùn gbogbo yẹn náà wọ́n nínú ọ̀rọ̀ táà níbi Mùsá tó sọ yìí àti kọ ìwà bàjẹ́ àínú àwọn èyí tó ń jẹ́ òdodo ìgbàgbọ́ ni àti ìdìrọ̀ mọ́ ìdìrọ̀ mímọ́ ọlọ́run bá gbá àá tó bá ti dìbì ọ̀rọ̀ ká tẹ̀jẹ́lẹ̀ àwọn ẹni tó yẹ pé wọ́n èsì tẹ̀jẹ́lẹ̀ àmọ́ ìgbésẹ̀ tí wọ́n ń gbé náà ó lè mú ìtẹ̀jẹ̀ sílẹ̀ wá lórí àwọn tí wọ́n ṣe demonstration kùrújù alẹ́lẹ́kùnkàn mọ̀lọ́hàrọ́t gbogbo àwọn ilé tí wọ́n ń ṣe àwọn ilé yìí kálọ máa kojú jọba ká máa sọ̀rọ̀ tí ó máa mú àwọn èèyàn bínú sí jọba kákọ́ àbàjẹ́ fún jọba níta gbangba à eléyìí náà ní inú nǹkan tó lè mú tẹ́jẹ̀ sílẹ̀ wá ni káwárúrù nǹkan bẹ́ẹ̀ káyé ti kọ́ fáwọn èèyàn yá ìsìláàmù òkùnkù sílé ìsìláàmù òkùnkù sílé yìí á wọ́n sọ pé orú ìgbàgbọ́ òdodo ni àti ìdìrọ̀ mímọ́ ọlọ́run ọba tó bá ti dọ̀rọ̀ ìtẹ̀jẹ̀sílẹ̀ àbí tó lè fa ìtẹ̀jẹ̀sílẹ̀ gẹ́bí ànábì Mùsá alayhi salam gẹ́bí ó ṣe kọ eléyìí ọ̀rọ̀ yìí wáyé nígbà tó wáyé Khadir ó tún tọ́rọ̀ yìí sọ pé qala ẹ̀rí pé ọ̀rọ̀ yìí àrẹ́ntẹ̀yà khabir ó ń rìpítì ẹ̀ láti gbà tí Musa ní mo fẹ́ tẹ̀lé ọ à kí ló sọ fún Musa ń gbà yẹn ọ sọ fún pé qala innaka lan tastati'a ma'iya sabira ibi a ò lè tẹ̀lé mi kó fi tẹ̀lé mi àà nígbàtí ọwà ni tó bá tẹ̀lé mi àníbì musa jó yé ń gbàyẹn pé fẹ̀tẹ̀jídò ní insha Allah sabiran wala a'si laka amra ó tó yí Ah. ànábì àkọ́dẹ̀ ipa ní ò ní yápa àṣẹ ní ò tẹ́ sí ìmọ̀ rẹ lọ́dọ̀ mi kí ti tèmi ní ò sí lọ́dọ̀ ẹni ààyìn ní ah, yápa àṣẹ máa dẹ̀ ṣe sùúrù ọwà ni tó bá tẹ̀lé mi o fàyìn sàbátà ní fàlátàsá ní àṣẹ́yìn àtà òṣìṣẹ́lẹ́kà nínú òdíkọ̀rọ̀ tẹ̀lé mi láti bèèrè kankan ò títí máa ti sọ fún ọ ẹni pé ó tún mú ọ̀rọ̀ wá ó ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ sọ pé àánú o mẹ́kíùsì wa ẹ̀kejì nígbà tí wọ́n dé bí ọkọ̀ ojú omi ara músọ́ gbà pẹ̀lú tí kọ́dìrì ṣe pẹ̀lú ọkọ̀ ojú omi gbà á ah, àwọn tó gbé wa kàkàká dúpẹ́ fún ọ tó fẹ́ bọ́kọ wọn jẹ́ oni qala akhraqtaha litubruka ahliha laqad ji'ta shay'an imra ah into mú àyè ọ̀rọ̀ yìí tóbi pọ̀ nito fẹ́ ọ̀ràn ńlá ló fẹ́ dai eh pẹ̀lú gbogbo kojú mi wọ́n jẹ́ kílà níbi ẹkíní kádùrù tó sọ fún ẹni pé ó ní kọ́ọ̀lá alámàkùl innaka lan tastati àmì ìyẹn sọ́dọ̀ ó dí méjì ó ní kọ́ọ̀lá alámàkùl tẹ́yìn ti sọ innaka lan tastati àmì ìyẹn sọ́dọ̀ ó lè ti sùúrù tẹ̀lé mi ó lè ti sùúrù tẹ̀lé mi èyí tó ń ṣe yìí ó ti ń yapa sẹ́mi yẹ ni ó tún wá tún ẹ́ ó sọ fún pé ilé tí òun ṣe yìí òun tún ṣe pẹ̀lú gbàgbé ní kọ́ ládátọ̀ àkíbìnrin náà nà sí ó ní pẹ̀lú tí mo wá gbàgbé ṣe ṣe pé alákọ̀ọ́kọ́ ó mẹ́síkú sí wa olóhun ṣe sùúrù òun ní yapẹ́ ọ padà sọ ọ̀rọ̀ nígbà tó ń bọ́kọ̀ jú omi jẹ́ ó tún sọ pé àwọn gbàgbé ni so nígbà tó tún wá pa ọmọ tí pẹ̀lú àṣẹ ọlọ́run bá tó tún fi páyì أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نفرا قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نفرا ó wá sọ fún pé a pẹ̀lú pé ó pa ẹ̀mí yìí tí ó dáràn ah ọ̀ràn ńlá ló dá yìí kọ́dìrán bẹ́ẹ̀ ni ó sọ fún pé ẹlẹ́kẹta ni ó ní pé kọ́ọ̀lá alam akùn láka iná kàlá ń tẹ́sẹ̀ tí a náà yẹ sọ ọ̀yẹ́ tí wá dájú kọ sẹ́mi pé tẹ́lẹ̀ níbi àwọn ọ̀rọ̀ tó ti síwájú ó ní pé iná kàlá tí a náà yẹ ó lè ti sùúrù àti tẹ̀lé mi ó tẹ́ sọ sí fún ńgọ̀ ya tí ò rí sùúrù ṣe tó sọ ó wá sọ fún pé kọ́ọ̀lá alam àkúl sí bí mi sọ ìnáka láńtẹ̀sẹ̀ tí a mẹ́rin sọ́dọ̀ ààrù lè tẹ̀lé mi ẹ́n nígbà tó wá dìbí ẹlẹ́ẹ̀kẹta wá sọ pé kọ́ọ̀lá alam àkúláka قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال ألم أقل لك إنك tí pé ò ní agbára láti lè ṣe faradà láti lè tẹ̀lé mi ẹ́n kọ́ọ̀dà in sa'azuka an shay'in ba'daha fala tusahibni qad balagta min ladunni uzra Musa alayhi salatu wassalam nígbà tó wá rí pé á ah, Khadiru ti ní pọ́ìntì bí mẹ́ta díradíra tó dẹ̀ mú àwọn ọ̀rọ̀ wá lórí ẹ̀ ẹ́n a ó wá sọ̀rọ̀ bọ́ kó tó sọ̀rọ̀ yẹn àwọn onímọ̀ mú kankan wá níbi tí في التغليب على المتعلم ما يصيب نعم يوقع المتعلم في الغرور والنشوة يوقع المتعلم في الغرور والنشوة وذلك يجعل wọ́n ní tí onímọ̀ bá rí nǹkan tí yóò ṣe ọmọ akẹ́kọ̀ọ́ láǹfààní tí ó dẹ̀ tọ́ lọ sọ́nà níbi dáadáa ìtẹ̀gbìlìbì alẹ́lẹ̀ mùtàálìmì but corona nígbà máa tó jú kó lè mọ́ student yẹn lọ ń gbà wọ́n ni zakarọ̀lá kó gbígbèsẹ̀ lórí ẹ̀ ah, bọ́bá yẹ kọ́rọ̀ tó lè náà ni ó fi bá sọ̀rọ̀ ń gbà wọn tí ó fi mọ̀ ikú òun ṣe nǹkan wọ́n ní kí àfá ògbé gbà so fàyínà sùkú tàán yóò kí wọn ni mo tàán ní ma fi gúrúrù tí àfá bá dákẹ́ olùkọ́ bá dákẹ́ láyé ibi tó yẹ kó lè mọ́ student tí ò lè mọ́ yóò sọ student yẹn sínú ìgbàtànjẹ́ pẹ̀lú tí ń ṣe yẹn pẹ̀lú tó bá yọ pé ọ̀rọ̀ ẹ nǹkan tó ń ṣe òun ráìtì náà ó sì ti kọ́ pé àfá gan wọ́n rí tí mo rí lórí ẹ̀ pàdánìkà yàmì náà òmìnà tààdìm kọ́dọ̀ lè kọ̀fọ́mọ́ kẹ́kọ̀ọ́kọ́mọ́ lè rẹ́ kọ̀ọ̀kọ́mọ́ tí àfá bá dákẹ́ lábalábẹ̀ yẹn ẹ́rì pé ha ọwá sọ pé kọ́ọ̀lá in sa'atuka an shay'in ba'daha fala tusahibni qad balaghtuka min ladunni 'udhra qala in sa'altuka an shay'in ba'daha fala tusahibni qad balaghtuka min ladunni 'udhra ah ó ní tí ń bá béèrè kan èyí tí ó ti ṣe yìí àfà látò sọ ìbìnì ẹni lé mi kú lẹ́yìn lé mi lọlé fi mí sílẹ̀ tó dúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló wọ́nù mi lélérí ó sé tó kọ̀dìbà lákùtà ní ìlàdún ní ẹ̀ọ́dọ̀rà ó ti láwíjàre lé mi lórí ó ti fún mi ní àwáwí excuse tó eléyìí ni Musa Mùsá sọ nítorí pé pàálẹ̀ kíní pàálẹ̀ kejì pàálẹ̀ kẹta ló fi nípa ní yapa àṣẹ rẹ̀ ó ní ilé tẹ̀lé ọ mo takú mo ní mo lè tẹ̀lé ọ ní ṣe sùúrù kì ní yapa àṣẹ rẹ̀ ó ní mọ́ sọ̀rọ̀ mo sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ di so pẹ̀lú nǹkan tó mú àyí a ògbìyànjú ibi báyìí náà ládùú sílé ní àmọ́ akẹ́kọ̀ọ́ kan sí kejì lábala ibi tí Ànábì Mùsá alayhi salatu wassalam tí ó ti sọ̀rọ̀ yìí wọ́n ni máa máa ààlá maqamu wọ́n ni bọ́ bá ṣe tó bípò rẹ bá ṣe tó bó bá ṣe ní àkólé kan tó bó bá ń nǹkan tó ń wá ní mọ́ wà lọ fàtẹ́mìlẹ̀ ìtẹ́ fìtọ̀rí ìkà níbi tó ti ń wá àwọn nǹkan tó ń wá màlúmọ́tí tó ń wá ìmọ̀ tó ń wá ipò tó ń wá ó pàdé ṣòro mọ́ faradà ẹni bá mọ́ tí ń wá yóò fojú kéré yóò fojú kéré àwọn ìpèníjà ìdojúkọ tí bá ń rí kò ní níkàkún sí ẹni ó bá ga yóò lẹ́sẹ̀ rí ó ti rí ẹni tí ó dépò ńlá òun ló ṣe faradà tó bá dé stage gẹ́rẹ́ ni àbíká padà ní àbíká má ṣe mọ́ ní àbíká má especially ìmẹ̀sìn ibẹ̀lẹ̀ síjù kó tíjù kìí jẹ́ kéèyàn ó ní àṣeyọrí lórí ẹ̀ ìyẹn ló fà á tẹbára àwọn tó wọlé kéwú tí wọ́n bá ń lọ bí 100 tipátipá lẹ́fì rí mẹ́wàá tí ọkọ̀ yanjú nu wọn àti ibi tọ́lọ ń bá sàánù wọn ló kù àánú àwọn tó yanjú yìí náà tipátipá lẹ́tùn fi rí inú àwọn mẹ́wàá tó máa yanjú bẹ́ẹ̀ tí ó láṣeyọrí lórí ẹ̀ ilé yọ já tọ̀wọ́n já ilé ọba tọ̀hún lọ ilé ìṣẹ́lẹ̀ yìí tán ẹlòmí ọkọ̀ lábọ̀ ẹlòmí gan yọkọ̀ débí kan kàkà kó tún múra sí ìtẹ̀síwájú lórí ẹ̀ a nífà sẹ́yìn a ó ní tó bá ń wá ìmà àbó ń wá ipò gíga léyìí tí ọlọ́run bá fara mọ́ fara da ìṣòro tó bá ń rí lójú ọ̀nà rẹ̀ títí tó fi débi tó ń lọ fa inna dhalika la yanqusu min qadri torí pé nǹkan yẹn ìfaradà yẹn kò dín bó ṣe tó kù kò tàbùkù ẹ̀ kò dín ọkù man amhala akhahu náà àwọn àfáà mọ́ wáyé pé ẹni bá fún ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sùn sílẹ̀ nínú ìgbà tó ṣe nígbà tó ṣe mistake nínú ìwọ̀ tí ẹ̀ ah ó fún excuse ọmọ yẹ́ ẹ́ ó sí ọ pàákìlẹ̀ kíní òforíjìn pàálẹ̀ òforíjìn òforíjìn a ni a òfin excuse tó o wá challenge ẹ̀ eléyìí àwọn nǹkan tí èèyàn lè ṣe ni àmọ́ ó sí ọtá ìsí ọ ti gbénégbójú ẹ̀ ó ti ti sọ́ di kíní kan wọ́n wá ní kó omorojọ́ ọmátàmọ́mátàmọ́ ilé yóò sí nínú fọ́ìn ilé yóò sí nínú ìwà ọmọ mùsùlùmí nínú ẹ̀kọ́ ìfún rẹ̀ ní lẹ́skìs من عظيم الأخلاق المؤمن نعم wọ́n ní nínú ìwà tó tóbi tí mùsùlùmí máa ń wù òun ni kí ọmọ gbà wá wí ẹni bá apologize kí ọmọ gbà apology kó mọ gbà wọlé lórí ẹni bá apologize tó bá sàwáwí ah ìmọ́mọ́ tó mú mi ṣe ní àníyàn dáadáa mo fi ṣe àmẹ́bí tó já sí ní kí o gbà lọ́wọ́ rẹ̀ wọ̀yẹ́ sọ àwọn ànílẹ̀ mẹ́ta ahmed ẹni bá mọ̀ mọ̀ sẹ̀yàn gan nínú ìwọ̀ nínú wọ̀nyàn bóyá gbalagbà ni ọ́ àbí olùkọ́lọ́jẹ́ onípò ni ọ́ àpọ́ndé tó ṣe kó ṣe fún kò ẹ̀tọ́ rẹ̀ ó gbé fún ẹlòmí àbẹ̀tẹ̀ ẹ̀kọ́ nǹkan rẹ̀ ó ṣe bí ó ṣe ti ọlọ́run wọ́n ni ọwá mọ̀mọ̀ ṣe ni nínú nǹkan tó tún dáa ní pé kí o sàmójúkò fórú ẹ̀ báyìí lẹ́yìn zadáríkà bí wájì ní hàtìníyì àríkàlá àkínà húmin kàmán wọ́n ni ìyẹn èsì ojúlówó ọ̀rọ̀ èèyàn pé àà ò gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ẹni bá sí ọlẹ́ kan tó gbéná ojú rẹ̀ tó gbẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ bá láìsí a máa ń tó dáa jù òun náà ni pé kó ṣe àwáwí fún qala ta'ala Allah subhanahu wa ló fi súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba jùlọ وقال تعالى الله الله سبحانه وتعالى وليصفوا وليعفوا وليصفحوا ó ní kí wọ́n sàmójúkú kí wọ́n gbójúkú mẹ́ ẹ́ ọlọ́run ó lo láàmùlá àmọ̀ ó fi pàṣẹ bíbà ẹ̀ ó ní wàlẹ̀ ààfù kí wọ́n sàmójúkò wàlẹ̀ yẹ́sà kí wọ́n gbójúkò mẹ́ ọlọ́run wá mú nǹkan kan wá tẹ́fì rí pé ó ń gbé kí ní ẹ wá ní ẹ̀rí ìgbìrà targhib láti fi lè ṣìyàn lójú kòrò sí náà fẹ́ kọ́lọ̀ ń forí jìn yìí àṣé níbi ìsàmójúfò fún ọmọ ìyẹ́ ẹni nínú àwọn nǹkan tó lọ́mọ ń lò ní sábàbí àti kéèyàn fi rí àforíjì ọlọ́run ọba ni so téèyàn bá sí ọ ọdáwọ̀ rẹ kọjá dẹ́ kó ṣe fún kò ṣe fún ẹ́ inú nǹkan tó yẹ kí yóò mùsùlùmí ó ṣe fún mùsùlùmí kò ṣe fún ó pàdé rẹ kò sálámà ẹ́ ọ̀rẹ́ ọkù kí ọ àbí nǹkan míì tó yọ pọ́ jẹ́ ìwọ̀ rẹ ọ tọ́jú ó tọ́ tẹ mọ́lẹ̀ ó bí ọ nínú wal ya'fu wal yasfahu alla tuhibbuna an yadhkura Allahu àtínú tọ́lọmọ tí ń sẹ̀sán fẹ́ni tí bá ń sàmójúkò fọmọ ìyá rẹ̀ òun ni pé Allah subhanahu wa ta'ala tí mọ́ ń sàmójúkò fún náà náà eléyìí ni nínú àwọn ẹni tí wọ́n bá ní ìkẹ́ ẹni ọba sáàtìtì sí tí ẹ bá sáàtìtì sí ọ wọ́n wọ́nà láti sàmójúkò fáwọn èèyàn ọlọ́ni látàtàwílẹ̀ asanatu wà lásẹ̀yí á ìfàmílẹ̀ tí yá áṣàn ọlọ́ni dáadáa ìṣẹ́gbẹ́ àìdáa ẹ máa fi dáadáa ẹ máa ṣe sáwọn tí bá ń ṣe aburú sí ẹni tí ọmọ wá wù ìwọ máa wùwà dáadáa sí kí wọ́n náà máa kọ́ níwà dáadáa wù ẹni tí ó mọ̀rọ̀ sọ ìwọ máa sọ̀rọ̀ dáadáa sí kó ní lè dáadáa sọ bàbá gbàgbọ́rọ̀ ẹnìkan ni ó sẹ́ bíbí tí ń sọ̀rọ̀ sí gbá ní ọmọ sọ̀rọ̀ sáwò bí tí ń jòkó ní ọmọ nàró eléyìí ṣe wà mùsùlùmí gidi ẹnìkan sí ọ ọwá ní ìní gbàgbé ẹ̀mọ́ láíláyé eléyìí ṣe wà mùsùlùmí gidi aláàtọ́yí fúnà Allahu lakum sẹ́yìn náà fẹ́ kọ́lọ̀ forí jìn ní àti bí wọ́n sáà jìí sọ́lọ́run àtọ́lọ́run náà bá takú bí wọ́n náà ṣe takú fún ẹ́ inú ìdò ní dùn ní rójú rí ọlọ́run torí náà kọ́ e, mùsùlùmí máa ń tẹ́ ní àforíjì kalẹ̀ káwọn èèyàn tó sẹ́ni ẹ́n lọ́lọ́bà Allah ló fi ń sọ wípé kí ẹ ṣe dáadáa sí àwọn ẹni tí ń sàbúrú sí débi pé ẹni tó yọ pé ń bẹ láàrin àti ẹ̀ ọ̀tá ń bẹ láàrin فإذا بينه وبي بينك وبينه كأن عداوة كأنه ولي حميم وما شداد سني tí ọ̀tá ń bẹ láàrin wo àti ẹ̀ bígbà tó jọ yí pé kò sí nǹkankan láàrin bígbà tó jọ pé ẹni ayọ̀ ẹni dáadáa lẹ́nìyẹn bígbà tó jọ pé ọ̀rẹ́ ayọ̀ rẹ ni Ọlọ́run ni wàmáyùlá kọ́ ha إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́run ní ẹnìkan kan ò lè ṣe ń tàà sọ yìí àyàfi ẹni tí ìrìnjẹ rẹ̀ bá pọ̀ ẹnìkan ò lè sọ ń tàà sọ yìí níta ní ẹsẹ̀ yìí ẹnìkan ò lè ṣe àyàfi onísùúrù ibi tọ́lọ ń pè wá lọ́ni ẹ́ ẹlòmí òkè ìwọ lè ṣe dáadáa òun ò ṣe dáadáa sí ọ mọ́tòrí yẹn mú lọ́ta nítorí pé yóò bínú sílẹ̀ síbẹ̀ níjẹ́ bá ti sọ́rọ̀ èèyàn mọ́ wa kó ṣe fọ́ ẹlòmíì ń tí sọ́rọ̀ èèyàn rẹ̀ gan yóò mọ̀ jàlé lórí yóò mọ̀ bẹ́wùlé lórí kí a ó ṣe báyìí fún mi ó sọ báyìí sí mi ó wò mí báyìí ó ṣe gbá báyìí ẹjá máa fà sàfúríjì fáwọn èèyàn ẹni tẹ́ ويجب على من أخطأ في حق أخيه أن يدبر إلى الاعتذار نعم ẹwàdí eléyìí tá sọ síwájú yìí òun ni fún ẹni tí wọ́n bá fẹ́ ẹwà ni wọ́n wá sẹ́yìn búlò ní ẹkùn ní oṣe ẹ́ ìsáàmù gbé wá pé o sẹ́ òtání ẹ́ ẹjọ́ ṣe ṣọ́bà ṣe àbàdàn ah, ìsìláàmù gbé wábẹ̀ ẹ̀ eh, kí la ṣe tẹ́nìkan ṣe rí ṣe bẹ́nìkan ní eh, kí la ti ṣe fún ṣe bẹ́nìkan ló ń saburú báyìí tó wọ́n mẹ́ni tó ń saburú jù ìyẹn lọ hmm islamu gbìyàn wa wọ́n yẹ́ ala min akùta àti àti àkíhì àyùdábìrọ̀ yìí lálé ètè zárìlá o ní kí ọ̀ràn yẹn ni kẹni bá ń ṣe àṣìṣe nínú ìwọ ọmọ ìyá rẹ̀ ó sàlánfà ń tètè lọ sí di ìwáwáwí ìwá excuse ìsapọ́lọ́jì ìwá lọ́dọ̀ rẹ̀ bá ah, sàmójúkò fún mi wọ̀yá tí gbogbo mínú wùlọ ápùn ó lọ mọ́ wá àti lọ́dọ̀ rẹ̀ ah, dákùn sàmójúkò fún mi torí pé kọ́lọ̀ náà má gbà bínúbínú ní orí rẹ̀ na ń fa iná hù pìdà àdìká wàlẹ̀ ẹ́sìdì mìnà lọ́pùlò náà òun náà ni pé ọ̀ràn yẹn ni eléyìí ni a tó bá ṣe yóò mú mọ̀kọ́sílù ṣẹ́rẹ́ àdìjẹ̀lì ìlà àwọn èyí tí ṣẹ̀rí àgbékalẹ̀ purpose tó gbé kalẹ̀ tó fi ní ká máa bára wa ṣe ẹ̀ yóò wá mú wá fún wa mìnàlẹ̀ olùfà pẹ̀lú pé ìbániṣẹ́ ó lè mọ wáyé dáadáa nígbàtọ̀ ẹgbẹ́ ni ó sẹ̀ ẹni bá ti mẹjọ́ ẹlẹ́jọ́ àbí ẹni tó bá ti mẹjọ́ ẹlẹ́bi Yorùbá ní kẹfẹ́ lórí ìkúnlẹ̀ náà pẹ̀lú ìyẹn pẹ̀lú ìmú ìsàwáwísá dákùn èrí tí ó ṣẹlẹ̀ ń jò ní àà mi ò gbálérò bẹ́ẹ̀ báyìí mo ṣe gbálérò á mo ti gbà fún mo sàtìsẹ́ foríjì mi wọ́n lè léyìí ìbánisẹ́pọ̀ dáadáa ó lè máa wáyé ìfẹ́ ó lè máa wáyé ìzálátàlùbọ̀gbọ̀ wẹ̀lẹ̀ ẹ́sìdè mìírànlùkúrú yóò máa yọ ìkórira ìní ẹni ní ẹni lẹ́ni ayọ́kù lẹ́ni ara ẹni wábílẹ̀ ti sá wọ́n ní ìmọ̀ wá kéèyàn bẹ ẹni tí ó bá ṣẹ̀ wọ́n ní eléyìí máa ń jẹ́ ìwòsàn fún ẹ̀mí ní dá ilé kíbọ̀rọ̀ wà lẹ́ ẹ̀jẹ̀ ní máa ń jẹ́ ìmá ń wo ẹ̀ nísàn fún òní bí motomoto àti ìjọra ẹni lójú naam kọ́lá ibn Ibn ibn Ibn ibn Ibn rẹ̀ mọ̀ wọ́n kọ́lá ń bẹ̀rẹ̀ lẹ́ni ẹni tí ó ṣẹ̀ ní bí à ìkábámẹ́ ìkábámẹ́ yóò mú kó lẹ́mìlẹ̀ ẹni tí ó ṣẹ̀ náà òun náà yóò mú kí ní ẹkó fún wàyújìlì yóò tún mú àwọn ìbànújẹ́ mú lọ wàyẹ́tùfà ó lẹ́ ẹni ní ẹni yóò gbé kó wàyújì ibùn sọ́dì wàlè ìkìláàlì ìmá dìtàrẹ ní ìmá kún kálukú ma dáṣe agbèkú so àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì tí yẹn lè kó sí látàntorí rẹ̀ agbèkú wàlè sáàrù mínihù yóò adìyílá ìtìmáàmì wọ́n ní a tíyàn bá jọ pé èyàn èyàn ṣe àwáwí olè ilé ilè mọ́ mú wáyé ìtìhàn kí ọmọ kẹfì ara ẹni àbí ìròrí burúkú ó lè máa ń mú wa fàláwọ́lá ní ọkùnrin ètè dáadọ́ lè máa rí ilá àfi filhan bàkánà ni wájú bá alàlá àfi wọ́n ní tó bá yọ pé káwọ́ excuse lọ́dọ̀ ọmọ ènìyàn kí ọmọ ènìyàn ó lọ bọ́mọ ìyá rẹ̀ pé adákun mọ́síọ́ foríjì mi tí ò ìmótómótó kú lẹ́ni ẹmọ̀pẹ́ ẹlòmí ìjọ rẹ̀ lójú pé ẹni ẹni níwọ̀n àti sọ́rì láìláyé àáyà àjọmọ̀ bẹ́ẹ̀ lọ ni tó bá déwájú ọlọ́run yànjú ẹ̀ ẹlòmí yóò dùn wọn lè ní lérí tó jẹ̀bi lé lórí ọdá tó bá déwájú ọlọ́run tọ́lọ́ kẹyẹnjú ẹ̀ láyé ní báyìí kẹ sàmójúkò fúnra yín kẹ ń kálukọ́ mọ̀ lẹ́tẹ̀ lọ́rùn díwájú ọlọ́run ọba tí yìí lọ dáa ní àbíkẹ́ bá ogun nǹkan jẹ́ tẹ́fẹ́ alọ́bọ̀ ọlọ́run ọba kódà ẹlòmí ìlérí ọ̀rọ̀ kékeré wọ́n lè fà á débi kí wọ́n lọ para wọn eléyìí islam gbélé yìí wá Ibn Hibban sọ yọ ni ní kéèyàn wá excuse gbá dákun má bínú pẹ̀lú tí mo sọ fún ọ àbí tí mo ṣe sí ọ tó bá yẹ pé kò jù báwọn lọ téèyàn bá sẹ́yìn téèyàn tọrọ àwáwí kó tọrọ àforíjì tó bá jọ pé kéèyàn ó ṣe ìyẹn kò ju pé gbá mo tó mo tó dànù lọ kò bí nǹkan kan mí lóore làkánì lè wájú bá dàlẹ́ àfẹ́ a àbá sọ pé ọ̀ràn èèyàn ní fún gbogbo nílàákàyè aláyùfàárí kọ́ wúlẹ̀ ẹ̀ṣẹ̀dáàrùn ẹ̀ndà fún dìzẹ̀là gbogbo ìgbà tí ìbá ti fìṣe tó ti fẹsẹ̀ gbé tó ti sọ̀rọ̀ sọ tó ti fìwí kéèyàn máa sọ ah, ẹ má bínú sọ́rí ìmúyàn kalẹ̀ òdípò rẹ̀ kù àmọ́ lọ́dọ̀ ẹlòmíì èsù ti gba làákàyè rẹ̀ náà mọ̀ wádà ní mọ̀ fẹ́ lẹ́mọ̀ sí ṣẹ̀háṣẹ́ àti ẹni ó bá ti sàtìṣẹ́ ní ọmọ ìyá kíra wọn ìgbésẹ̀ tẹ́ kó gbé nì nínú ṣẹ̀ríà náà oya oya oya oya naam tíyẹn bá fẹ́ tọrọ àwáwí tíyẹn bá sì ṣe ọwá fẹ́ tọrọ excuse kíyàn ó sí nítorí tọ́lọ́run ọba ni já ọlọ́run ló ní a ṣe kì ní nígbàtí ẹ̀ bá tẹ ẹ̀rà èèyàn kí máa gbé lè déwájú ọlọ́run ọba kọ bá mú ẹ má bínú ní kí múyàn lẹ́nu kalẹ̀ àfihàn wá àtúnṣe lọ́dọ̀ ọmọ ìyá yẹn tí yẹn síse sọ́dọ̀ sínú wọ rẹ̀ ni àkọ́kọ́ ni pé kíyàn kọ́ ní ẹ̀mí torítọ̀ lọ́wọ́ bá ẹkẹ́jì náà kíyàn sódodo ń bẹ́ẹ̀ nígbà tó fẹ́ wá àwáwí ní ìbọ́yá nínú wọ rẹ̀ nǹkankan bẹ lọ́dọ̀ rẹ̀ ó ti tẹ́ mọ́lẹ̀ ẹ̀sàs gbogbo ọ̀nà tí mo bá fi tí mo bá dè fi kọlù yẹn sáà ọ̀hàn sódodo ọ́ àmọ́sìn kan báyìí ààrẹ tí ó níbi ìdàdẹ́bà wọn excuse yẹn wọ́n ní inú ẹ̀kọ́ lọ́wà àdẹ́bà rí pé tí ẹ̀bà tún ní kí èyàn tún máa ṣe tàfàṣí òyìn nǹkan tó lè bẹ́yìn yọ èyàn lè sọ ní ìjìmà àríyàn àmọ́kọ́mọ́ parọ́ so kí èyàn sọ lápapọ̀ náà ẹni tí èyàn fẹ́ wá ẹ̀sì sọ́dọ̀ rẹ̀ àti tí èyàn fẹ́ wá túnṣe tó fẹ́ apology ẹ́ kí ọwọ́ táìmù tó bá bá mú bá táìmù tó ẹ́ṣẹ̀ dárí bí fẹ́ni tí ebi ti pa tó fẹ́ sinmi wá ní ẹjọ́ ẹ dákun mo fẹ́ tara rí fún ìṣẹ́jú kan ẹ bọ̀ wá sí inú mọ́sálásí ibú bí relax àbí ìgbà tí inú ń bí lọ́wọ́ òun onígbà níṣẹ́ ń tẹ́ ṣe fún yìí àtúkọ́ ọgbẹ̀sán gankan tí wọ́n kọ́ mú mú lérí mú lọ́rùn lérí yẹn ìwọ̀n ẹ̀ṣẹ̀ wá lọ pé ẹ̀dàkùn fẹ́ rí yìí so yóò kan ra àti tọ̀run ya kan mọ́ wà rò pé ìkan ilé mọ́lọ wákùtù múnásì àkókò tó bá bá mú tẹ̀lìgbá ah, ojú ẹ̀túká ó wà lsdc ẹ̀lìgbé nǹkan síwájú ẹgbàun àsìkò ilé máa gẹ́ ń select láti lè fi yẹn jú ọ̀rọ̀ náà tí ìyẹn bá tún wá fẹ́ tọrọ àforíjì náà kìí sọ̀rọ̀ ìgbà ah, ah, ẹ sàmójúkò tẹ bá fẹ́ kọ́nà àforíjì ẹ̀yin náà tí ọ̀gá lẹ jẹ́ sọ́lọ̀ ní ní àádẹ́wà ń bẹ̀ yìí kìí fi àwọn gbólóhùn yẹn nìyàn máa ń sọ gbólóhùn tó máa mú tó máa mú yọnú wá tó máa wà reasonable tí òun náà fi wòye síká ọ̀yẹ̀kùn ah, òjúwọlẹ̀ ọyẹ kó ń sàmójúkú àwọn ọ̀rọ̀ ènìyàn máa ń tòjọ orú ilé bóyá èyàn fẹ́ mú wá fún ayẹn ni àwọn èyàn lọ́fẹ́ rẹ̀pẹ́sẹ̀ntì yẹn ni kí ọyẹ kó ọ̀rọ̀ gidi ní gbọ́nà náà wáṣẹ̀ wọ́n ní ó tún dáadé bá tún lè mú bí gift dání fún ẹni bẹ́ẹ̀ nígbà míì wọ́n ló dáa wọ́n ilẹ̀ mẹ́ta sàrì wọ́n ní tí èyàn bá níyẹn kí o sẹ́yìn fún dáadáa gbá èyàn dáadáa lámù yí kí kọlọ̀mbà kó bá sàlékún dáadáa yín àti bẹ́ẹ̀ lọ náà wọ́n ní kí o tún sàdúà fún lójú ẹ̀ àti lẹ́yìn rẹ̀ ẹwù ẹ̀kọ́ tí Islam mú wá tẹni tó sáàtì ṣe tó bá lọ tọ́ pàṣẹ márààrún èyí tààrà mú wáyìí kódà kọ́tọ̀ mẹ́ ọ̀rọ̀ yẹn jù káyẹnjú àwọn ọ̀rọ̀ ìlànà ara wa ó lóore fún wájú kí agbèdéwájú ọlọ́run ọba fájú pé ní wá jẹ́ balẹ̀jọ bú wọ́n máa lọ mú nínú sẹ́rí bá tán ọ̀rọ̀ ló fi tẹ̀yẹn ni ìwọ rẹ̀ kan lọ́wà lọ́wọ́ rẹ̀ ni àtìtì wá bó ti wá mójúkú rẹ̀ láì rí ìdáṣíwájú pẹ́ tó lọ bára níwájú ọlọ́run ọba èyí ó lẹ́mí torí tọlọ́run ọba èyí ó sòdodo èyí ó wà táìm tí ó bá ó dá èyí ó gbólóhùn tó bá dá oná lè yán sọ èyí tó lè mẹ́síkìsì èyí tó lè mú ẹ̀ fún kí yóò dẹ̀ tún ṣàdúà ní ẹ̀yìn rẹ̀ eléyìí ni nǹkan tí a àwọn onímọ̀ mú wa nígbà iná ládùú sí lónìí abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala èyí a tó fi ṣíra láǹfàní ìkọlọ́njogó jáǹfàní fún wa ọjọ́gbó jórí okùn fórí fún wa láì bíbà yìí àti níjọ́gbó ní alfiyama kúlẹ̀kọ́lẹ̀ hàzà sàfẹ́ wọ́dàkún وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا